أم في الدابر وقفنا على قول ناظم كم عالم في الناس سدد رأيه ويكون عند الله غير سديد نسأني اليوم من قوله يا قارئ القرآن لا تركن إلى مدح العباد ومنطق التمجيد ولكن نقف ونعالج مسألة مهمة نحرج عليها لأن بيانها يتطلب العجلة المرأة الحاجة كيف تحرمك وما تعلق بإحرامها وما الفرق بين إحرامها وإحرام الرجال نستمر فيها ليكون أوضح وأبين wà áfìdọ̀lá wà ámbàlà ṣe àmúbàm káàkiri sọ̀rọ̀ wá tó ní mú pé ẹ̀nà kò dùn ara yín balẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ ju ọwọ́ ọkọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ rọ́ ju balẹ̀ ọwọ́ balẹ̀ ṣẹ́ẹ̀tì wọn ṣe ìbú tẹ́ndẹ́ bá bẹ́rẹ̀ àjẹ́wọ́ rẹ̀ àbílábálẹ̀ máa sọ́sí nínú في طرقكم لولا مصابيه صراحة èyìnbó gan tí a bá ń sọ̀rọ̀ èdè lárúbáwá ọgbọ̀dọ̀ yọjú ọwọ́rọ̀ sí gíní o ẹ̀yìn ìtajú ìtàlọ́ nígbàtí gíní o tí mú wèrè ìsáfẹ́lẹ́dẹ̀ nígbàtí gíní o gbọ́dẹ̀ ní bọ́yìí pẹ̀lú ewé ọ̀lẹ̀ lọ ọ̀nà ọyọ́ nínú dustbin ẹlẹ́dẹ̀ yọ láti inú sọ́kàwé pèrè tàbí ẹ̀yìn pèrè wá sọ́run ti ẹ̀fọ́ dìde kìtà ètò nọmbà 2 lélé ìkìtà tó ara ìgbà wèrè tó ti lẹ̀bẹ̀ tó bá ń di ewé ọ̀lẹ̀jẹ̀ tán ó tu ewé dànù ni èyí lè tẹnu bọ̀ wèrè rómi tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi fọ́sọ́ kù ọ̀dà ó láti fi wẹ̀ ilé ìbọnù ọgọ́ta ní kúrá mẹ́lẹ̀ lè wá rí pé àfikún òun tán họ fún eléyìí jàmáà ìtàǹbàrò gangan ó ní ká máa sọ pé ya qari al-Qur'an la tarkan ila majlis al-ibadi wa mantiq at-tamjid ṣùgbọ́n abùkátà mas'ala kan ó ní kí mas'ala yẹn ní tó sì bùkátà rẹ̀ ni pé ọkùn ilé aláwàá ọkọ̀ tààlà wà wọ́n àwọn ìsọpọ̀ ajáde ìyàwó tí àwọn ìyàwó tí wa fún èyí wọn àwọn ìyàwó jákí wọ́n àwọn ìyàwó wọn èyí tẹ súùtì tí wọ́n gbàtọ́ lára ẹ̀ sọ́tẹ́bù lọ́wọ́ èké lọ́wọ́ ẹ̀rà òrùngọ́ Thank you. eku eruku ọ̀gá ọkọ̀ ọ̀ta àlàwà o wà nà tẹ́kìrì bí كيفية إحرام المرأة بالحج أو العمرة جماعة كمسوى قولا واحدا Ebi ò ní aṣọ kan tí ó máa ràn bákan tí máa ní kọ́lọ̀ kan bákan fún ìrọ́mù. Tàbíjà bó wà ní wáyé ti ní báyìí, tí ẹ ti bá ń jà lágbádá, tí ẹ yọ bláùsì mẹ́, tí ká ti yí tọ́ balẹ̀, ìrọ́mù ní o, ẹ ti rẹ̀ mélòó ẹran, obìnrin òní. Àǹkárá rẹ̀ náà lọ́wọ́ gbé ìtọ́lọ ní ẹgbẹ̀rẹ̀ lórí lẹ́ẹ̀sì náà lọ́wọ́ gbé ìtọ́lọ ní ẹgbẹ̀rẹ̀ lórí ìjábọ̀ ọkọ̀ borí ẹ̀ rẹ́bìnrin èjì náà ti ẹ̀mí ẹlẹ́ àwọ̀ kí ẹ tó gbé lórí o mọ́sílá pé tí wọ́n bá ju téèyàn bá wọ̀ tán ẹ̀ ní rí trékìtì pé ó tóbi ọlẹ̀ pa kò kíá a sì ń kébà obìnrin náà àwọn ìjáàbù tẹ́rìn rẹ̀ ẹ̀sì pẹ̀lú ọlọ́run bára wọn gbogbo obìnrin tó lọ kẹ́ẹ̀kì ìsàlẹ̀ tọ́wà lọ kẹ́ẹ̀kù sókè kẹ́ẹ̀kù dé kan kẹ́ẹ̀sì wọn wọ́n pàdé dodo ọwá jẹ́ bláàkì kẹ́ẹ̀sì àbúlá òṣìlẹ̀ ń wọ́ kéèké jáàbù I have been saying and I'm still ǹtẹ́ múlò àlìkì àmọ́ lè lóyìn mo fẹ́ kẹ́ mọ́ bá mi gbọ́ with confessional wisdom tẹ́lẹ̀ bá ń túnmọ̀ rẹ̀ náà ẹgbẹ́ bẹ̀rẹ̀ náà wọ́n ti dá ó ní ẹgbẹ̀rígà àfàrúkù dá kí mọ́ lọ́ṣọ́ látò ní lọ gbogbo ẹmbà ti nífẹ̀ẹ́ ní tẹ́bá ti rí fàrúkù ẹ máa pè ní prof kí ẹ bá wá rí ẹnìkẹ́ tó mú ìwé wá tẹ́jọ́ wí kóòtù pé kọ́mọ̀ sí lọ́dọ̀ ìjọba ìdí tí a fi pè ní prof àwọn àròjọ fún ìjọba pé ìjọba ó ní ẹ̀ prof fún dubai fún dubai láìláìlọ́lá láìláìlọ́lá aṣọ obìnrin ìjẹ́bù ẹnìkan yìí ní àlè yìí nà lọ́wọ́ bá wí láti bẹ̀rẹ̀ látòkè inúbi ó ti wọ̀ aṣọ tó bèèrè máa wọ̀ sọ́bà ti di wípé lẹ́dìkà aṣọ ọ̀pìn ẹwà máa wọ àbí ṣe bá láàáyì ní fún ọ kọ́ ọwọ́ aṣọ tí orí òfin ní dọ̀ láàrín obìnrin tọ́jẹ́lẹ́ à ó lè wọ jọ́ǹpù àfọ́pọ̀ ẹ̀nà ilé ó lè wọ níkà àfọ́pọ̀ ẹ̀nà ilé sọ́pọ̀ ẹ̀là ń sọ tó bá ti ní àmọ́ tí ń dàgbà tí òye wọn ti ń chéǹjì tẹ̀ sí ju ọkùnrin tí lè wọ́n wá họ́ tó bá pé múra bẹ́ẹ̀ fọ́kọ rẹ̀ sáàmù yóò rí ọjọ́ bọ̀wọ̀ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ní o ìtẹ́sì tí wọ́n ń sọ rẹ̀ àmọ́ kọ́ wa máa wá wọlé ìwájú àbúrò ọkọ rẹ̀ wọ́n kúkú ń jí mi wò ní àbúmọ̀fẹ́ tẹ́ lọ́rùn ọ̀bẹ́ náà kẹ́ ẹ̀kọ́ ló ńlá mùsùlùmọ̀ nílé kíláàsì ọlọ́run ọgbà ni ó pọ̀ jùlọ bọ́kú sì tẹ̀sí ọlọ́rin mi náà bẹ́ẹ̀ yọ gbà níbẹ̀ ní àbáwọ̀ ń kó aṣọ tí ó wọ̀ tó bá wẹ̀tàn láti inú yàrá lọ sí bá tún bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀bá ọgbọ́gbọ̀ mẹ́bà kí n tẹ́ ń wínú tàbí tàbí lọ́wọ́ Mẹ́wàá bá wá rí ọ̀tọ́ nǹkan ọ̀sẹ̀ ẹ̀yẹ àwọn aládára. Ní ìsáàtù ẹni gbogbo wà lẹ́yìn náà pọ̀, yàrá kò ṣe gbogbo ìṣí o, gómìnà bá pé ẹ̀. Padà, a rí nù ẹ̀kọ́ àbà tí òun ní yàrá tẹ̀. Níbi tí lè wọ́n fún dé ìyàwó ọ̀mọdá. Jàhánà min hadith sálà ní Sùhẹ́yìn امرأة أبي حذيفة في قصة الثاني رضي الله تعالى عنهم أجمعين nígbà tí ayé àkọ́kọ́ lẹ̀ tó bá dẹ́gbà ń ta jùlọ́bọ̀ lọ́dọ́wọ́ dẹ̀bi pé nọ́màtì ní rí sí ṣáàlìmù bẹ́ẹ̀ náà ṣe rí lọ́dọ̀ àbíkùdẹ́ ìfà nìyẹn àbíkùdẹ́ ìfà sọ̀rọ̀ bọ́dẹ̀ bíi pé àbúrò àbíkùdẹ́ ìfà yìí tọ́jọ́ pin ọmọ ẹgbẹ́ àtẹ̀bí tọ́jọ́ mi ológun ṣáàlìmù ìpìlẹ̀ rẹ̀ sì ni wọ́n rà lẹ́rù mi. nígbà tẹ́lẹ̀ wá sọ̀kalẹ̀ àwọn obìnrin kí wọ́n múra kí ara ní obìnrin ní olè wọ́n ń gbọ́mọ ẹ̀lẹ́ ọmọ ẹ̀ wọ́n sì fi àwọn ààrẹ ń sọ̀kalẹ̀ ẹ̀mí ẹ̀lẹ́ ti ń dìbò àti ìfọmọ mi àtọ́wà ni aláwọ̀ mẹ́yà lọ́ba ti kójú ọmọ àti mo sì ní júlé kàìnà lọ bọ́n tó fẹ́ bóde sálí mo rí nígbà mi lẹ́yìn tí tí máa kó mara lẹ́yìn tí tí máa jẹun pẹ̀lú ẹ̀ lẹ́yìn tó ti rí bí ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ààrẹ àti ìṣọ́ ọ̀kalẹ̀ ẹ̀mí ẹ̀dẹ̀ tí ń dìbò فأتت النبي صلى الله عليه وسلم قال بابا صلى الله عليه وسلم يا رسول الله وقد علمت ما أنزل الله في كتابه وما وقفوا إن كنت غير سياري تنكم في أوتيه كما سماوة من ومن كتابه على شيء وكان سالم يدخل علي وأنا قدل سالم سمن وليتم أثبت لي أنه في سقال منا وأنا قدل كبني امرأة قدل أسباب ọlọ́pẹ̀ fúdúrà òun èlò fúdúrà tó ń lálẹ́ ìrọ̀wá ẹ́sẹ̀ lè mú méjì ìfàṣùmà tó bèèrè bá wọ sọ tó wá jẹ́ pé ìran aṣọ tó wọ̀ yìí ọ̀sẹ̀ tó súnmọ́ tí ò ní mọ̀bọ̀ wá ohun kẹta dàbí ọ̀gọ̀ nǹkan kẹta rẹ̀ ibi tó ta ṣẹ́ẹ̀dì ẹyọ kẹnẹ́ẹ̀sì ni ọwọ́ tó pèsè báyìí wọ́n ní á ìmọ̀ra tó fúdúrà ó bèèrè kan ni in tó lè máa da orí ọkùnrin rú ó kù sára rẹ̀ dáwò ojú kan mìíràn ìmọ́tò fún ìrùn tó bèèrè bá rọ aṣọ ìránṣọ́ yìí ọ̀wà ìgbàláàyè jí pé oòrùn àrí àbáyé lọ kò sí ìkẹ̀kẹ̀ tó fi sórí kò sí ìkẹ̀kẹ̀ tọwọ́ sókè wọ́n ní fúrù sí wọlé tó ń báyìí wọ́n mú àti fúdúrú yẹn gbọ́dọ̀ rú sọmọ́lá nìkan ojú lè nìyẹn máa ń gbà á lò ìyí tí ojú ọkùnrin ọlọ́kùnrin lè rí tí wò ní orí wọ́n sí yàrá yóò ti lẹ́bẹ̀ẹ́ sálínù mọ́ wọlé tọ́mì gbá mi tí wọ́n gá ẹ̀yọ kan lásán gbogbo báwọn nǹkan tẹ́lẹ̀ tẹ́sán bá kẹjú mọ́yà lọ́wọ́ ló tó wà mọ́ta rẹ̀ nígbà wọn ti lọ́rọ̀ ọmọ wà láyé sàlànà ilẹ̀ àbẹ́ tí wọ́n ilé kẹta àtìrì ìgbọ́n ẹ̀rí nìyẹn obìnrin lẹ́tọ̀ọ́ láti máa wọ aṣọ káàkọ́ mọ́nà sí mọ́sínà sí lọ́rùn ní olé ìwọ náà pọ̀ lájúwà

Hmm, sóbìnrin náà lè máa yọ di ìdúgbò ẹ̀lẹ́ yọ ìtàn rẹ̀ lẹ́kọ̀ọ́ lọ́sọ̀ ọwọ́ níkà náà ń lè pé àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ lé àní kí là. Ebìnrin ẹja sọ̀rọ̀ wà. Ẹ dákun kí ilẹ̀ tó fẹ́ gbà lọ́dọ̀ ọ̀bà dẹ́dà tí ń pin ìwọ̀n ni wọ́n fi kí sí ìkí ọ. Ẹgbẹ́ yóò gbàlú fún ààrẹ, wọ́n ní pẹ́ ẹ̀fẹ́ ní àà. Obìnrin, àwọn aṣọ yìí, ẹwà mẹ́wàá, aṣọ gbọ́jẹ́ pé ó bí ọ̀gbọ́gbọ̀ wọ́ àti tó bá lámìyàn kẹ̀kẹ́ sọ́kọ̀ ẹ̀ ìlàwó bí wọ́n wọ́n lọ dà kóbi ó kò ní kọwọ́ sẹ́ẹ̀tì àti pàǹtì ṣe náà kọ̀nà tẹ́gìtì wọ́dì wọ́n fi gọ̀ kadà tó fi lọ jà nílò gbáàwó ẹ̀sùn ìpè ní nọ́mà ẹwà nílùú ó tò ẹwà lẹ́yìn dégborí tọ́nà ṣò nígbà jẹ́ ìdẹ́gbà ẹ̀ṣọ́ ọ̀rọ̀ làǹtọ́là yìí obìnrin tẹ́ ní ìyẹrí ẹ̀yẹ ni wọ́n ẹnìkan sójú omi ah nígbà tó wá kírun bí tó fún wá sí ìsìkápọ̀ tó wá rí àwọn obìnrin tó mọ̀ sí délé nínú bàjẹ́ sí ah ah ìyàlágbájá ó sì gan ọba tó bá sọ́dún ní ìhìn ẹbí ọ̀sẹ̀ tó pàǹtí méjì ha ẹwà wé mọ́ ọlọ́run ó ti ẹ̀kẹ́ yóò lójúkì ó bá wá bẹ̀rẹ̀ ìgbogbo èèyàn mọ̀ rí pé yàwó wọn èmi ò sì rí àwọn òfin tí yóò mẹ́rin tó lójúkì fún yàn ẹwà máa wè mọ́ ọlọ́run ó bí wá àwọ̀ jọ́ǹpà ọwọ̀ ẹgbẹ́ ọ̀sọ̀fọ́ pé aláàrù rẹ ni ṣùgbọ́n mọ́wọ́ ló ògbé mọ́wọ́ lọ ọ̀tá nítorí àìbá àmà nǹkan ti ẹ̀ máa tẹ̀lé lójijì wọ́n bá lọ́kadà gbá ọkọ̀ wọn orí tí mú ti dìdá àbùgbò òṣàṣẹ̀ ilé ẹ̀kọ́ ayé o ìgbàtí ti dámà ẹ̀ṣẹ́ ìjọ kankankan ti dámà wọ́ ẹ̀tì bí ọ ní ẹ̀ṣẹ́ ọlọ́run lápọ́ bá sí náà kan bá ní níkà yóò dàrú lórí wọn àbúkù kan dàrú lórí wọn. yóò dàrú ọ ilé à àyàmọ́tẹ̀ máa wọ tí ọ̀dà báyìí. ìwọ̀kú ọ̀yẹ́ ìwọ̀kú wọlé nígbó dídé ta nínú ilé tó dáa ní dídé ta ìwọ̀kú wọlé. kí ìdábẹ́ yìí ó gbẹ̀dẹ̀ tó mọ́nu ẹ̀. àjọmọ́ ọlọ́njọ́ àlè dùkẹ́ fún ọ jọmọ́ ẹni ọlọ́run fi ààrẹ tẹ̀yàwó fún kíyàwó yẹn gbẹ́lẹ́ kí wá ní wọ́n dàgbó ní ọ̀tútù ńlá wọ́n kọ̀kọ́ sọ náà ó ní àà ah, ní kọ̀sọ̀tántì fún tí ń ṣe wọ́n ìdínú àwọn obìnrin tàà hmm. ah, lóbìnrin tó jẹ́ kọ̀sọ̀tántì ọlọ́jọ́ ló fà àwọn obìnrin mọ́tí ẹ̀ṣẹ̀ yẹ̀kẹ́ o mọ́tí ah, láti rí o mọ́tí wà náà láti rí o tó ọgbẹ́ ẹ̀ṣùn láti rí àwọn olùsí láti rí ọlọ́mọ́tí wà láti rí o dákun kújọ kújọ bó jẹ́ mùsùlùmí wọ́n ní ẹ̀sẹ̀ mùsùlùmí afẹ́fẹ́ jẹ́ òun bẹ́ẹ̀ ló wọ́n gbà. bọ́ọ̀ sọ̀rọ̀ náà bọ́ọ̀ sì jẹ́ ọ̀rọ̀ bá ń fẹ́ pẹ̀jẹ́ tẹ́wà jọ́kùn ọlọ́kọ̀ ọ̀fọwọ́ kan wọlé ó mọ̀ máa ń tàá wọ́n ti mọ́ gbogbo jí máa sọ torí èmi ò rò pé lẹ́gùn gbọ́nà ti fi ẹ̀yìn ò rò pé dọ̀rún ọ̀wọ̀ ilé ẹ̀rọ ó ti tún kó dàjọ́ lé lórí tàbí ìkọ́ tí wọ́n bá sàkùn náà wọ́n àmọ́ jẹ́gẹ̀ẹ́gẹ́ sọ́gbọ́n bá jẹ́gẹ̀ẹ́ jọ́kù jọ mọ́tò aláṣìírí ààyè ọ̀bẹ̀rẹ̀bẹ̀ orí mi o ní ọdún tí a bí láwáyé káwọ̀ tó bí obìnrin kan bí masáájì wọ́n wá bùkátà ọkùnrin tó jẹ́ kọ̀sọ̀tájì kọ̀ wá àwọn nọ́ọ̀sì méjì wá ń sọ̀rọ̀ bó di ìbọ̀ pé ah, kí ni gbogbo ìyẹpẹ̀ tuntun báyìí kí abẹ́ẹ̀gbọ́n tí dọ̀tọ̀ lágbájá ń wí ni fóbìnrin tó ń rọbí lọ pé o máa àdìmáyà rẹ̀ o mọ́ ti kí ní kan o kọ́ àkásọ̀gbà wo nígbà tó jẹ́ wípé ó fi ṣiṣẹ́ ẹ̀kọ́ Irinṣẹ́ síríkù tí wọ́n ṣàlàyé fún mẹ́ẹ̀sì òjò tó dẹ́pẹ́ ọbẹ̀rẹ̀ ló sì láàárọ̀. Wọ́n wá fẹ́ gbẹ̀bì fún yàn ní alẹ́ ẹjọ́ náà. In síríkù tí wọ́n lè sọ fún pẹ́sẹ̀ ìjọba wà bẹ́ẹ̀ ọkùnrin wọ́n wà bẹ́ẹ̀. ṣe rẹ̀ Ewu ọlọ́run pa àwọn obìnrin lédè bíi wípé àwọn ọ̀dọ́ òní máa dàgbà ìfẹ́ máa lóbẹ̀ ìrìkú ìdáwọn èèyàn nílẹ̀ ní pàwọ́ díẹ̀ díẹ̀ lọ ayé bẹ́lẹ̀ èèyàn iná ọ̀tá gbogbo ẹ̀kú ò ìrìtìkágbà àpọ̀dọ̀rọ̀ rẹ̀ kí mọ́ bá ṣe dìnà mọ́ fi ìdílé ètò wọ́n dẹ̀ ká burú bá jẹ́ méjì kí yóò gbé méjèèjì wò dìnà ló burú jù wà ń ẹjọ́ súnmọ̀ sí ní ilé èmi kí mò ń ṣe mọ̀ ń gbádùn rẹ̀ ni so tún bá mẹ́lẹ̀ ìgbò láti mọ́ bá ti débi nílá ọlọ́run náà mọ̀ wípé ìgbẹ̀gbẹ̀ náà lọ́njọ́ mọ́ gbogbo ọmọ búndà rí nǹkan náà tí wọ́n bá ti ń lọ wájú rẹ̀ tí wọ́n ti ń wọ̀ ààrẹ ìbẹ̀lẹ̀ ni ẹ̀ ìní bẹ́ẹ̀ kó bọ́pọ̀lọpọ̀ wà lẹ́yìn nítorí ni ó ní kó bọ́pọ̀lọpọ̀ wà lẹ́yìn ó bí ọ yàtọ̀ síra wọn ṣùgbọ́n rí pé choice rẹ̀ ló mú hmm. nínú nàwájú làárọ̀ nàwájú kí ni ó ọkùnrin kan níyàwó náà ó níyàwó ìyàrí rẹ̀ ó wá fẹ́yàwó kejìlé àtijọ́ náà lóbìnrin ti máa ń pè lójú kòkòrò ó tún fẹ́ kẹta ọfẹ́ kẹrin ìyàlẹ́ òní ògùn méjì ti máa ń bù ọkùnrin wá pé ìyàlẹ́ rẹ̀ jọ́kàn wípé òun fẹ́ fún lẹ́bọ̀ ọkùnrin wá lọ rẹ̀yìn mẹ́rin nígbò rẹ̀yìn mẹ́rin gan ọ wá ní kọ́lọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló ṣe fún rẹ̀yìn kọ̀ọ̀kan ó kò ní kọ́rọ́ tọ̀ ọwọ́ á sì ó wá jẹ́ nílẹ̀ ní ọjà kọkọ ọjọ́ ẹ̀kejì ọjọ́ ẹ̀kẹta ọjọ́ ẹ̀kẹrin ah, báyìí ń bá ah márùn-ún ìlú ah, ọkọ rẹ̀ wá ní ìbéèrè wà lórí ẹ̀bùn ọ̀hún kí ni orí pẹ̀lú àwọn ẹni ebẹ́rẹ́ jòkòrò búyí dámá búyí dínú kí lọ yàtọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn kọ́lọ̀ kọ́lọ̀ lọ yàtọ̀ kéèkì gẹ́gẹ́ ni ọkọ̀ rẹ̀ wá ní kọ́lọ̀ lọ yàtọ̀ kéèsì ọ̀yàtọ̀ ṣùgbọ́n gbọ́ ọjà kọ̀kọ́ só ti yó lóhun yìí nígbà ọjà kejì nǹkan tó ní kò ní èdè díẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ó wá yàtọ̀ nígbà tí ó yàtọ̀ yàtọ̀ lẹ́yìn kọ́lọ̀ obìnrin ọ̀yàtọ̀ ah. nǹkan mẹ́rin yóò yàn ju mẹ́ta lọ ah. mẹ́ta yóò yàn ju méjì yóò yàn ju ẹyọ kan yóò yàn ju ah. ẹgbẹ́ ìrìnlẹ̀ àwọn obìnrin yìí dé. ọ̀dà náà tààzírù ilà á ṣe fún ẹ ń bá dẹ́ẹ̀ṣẹ̀ tí ọ̀wọ́ hajj wọ́n wá rí ọ̀dọ́ tí ń kí sí obìn sí ìfẹ́lẹ́tọ̀ rẹ̀ ní kọ́rọ̀ wọ́n mú wá ṣẹ̀rí apọ̀ wọ́n mú máa rí ìdìnà tó náà ń ṣe bẹ́ẹ̀ ní kọ́rọ̀ wọ́n lóòrùn mọ̀kọ̀dámátò ẹ̀mí wọ́n wá rí pé nǹkan ìpínlẹ̀ ní ẹsẹ̀ adéjọ́wọ́ mẹ́rin pé ó lé nǹkan mú ní kéèké ìlúgbìn kí lé nǹkan mú ní àmárí ìrìn kọ́dà mẹ́rin ní bẹ́lẹ̀ rẹ̀ adéjọ́wọ́ ní èyí tí èsì ìlúgbìn lára wọn ọ̀nà lẹ́gba mẹ́wàá èyí Ìwọ́n ìjọba máa ṣe wọ́n mara. Ìjẹ̀kan rọ́ngì tàbí kọ́ jẹ́ pé adájọ́ náà ń sáàrẹ̀. Èèyàn máa ń sáàrẹ̀ lọ́pọlọ. Sá? Ó lè jáde ààrẹ kan náà lónà. Pẹ́jọ lọ́sùn ààrẹ kan náà lónà. Jẹ́wọ́n ìṣàlá mọ̀kẹ́rùn-ún mọ́ níbi adé ni pé àwọn ìyàwó tí ọlé àní wọn kẹ́yìnfà tó sórí mo lè mọ́rọ̀ àtú olùmòrì tẹ́kìbà obìnrin rẹ̀ tọ́nà ń ti bá sọ̀rọ̀ rẹ̀ fúrù hmm. bóòdí ó sì fi gbé ìrọ̀rùn jọmọ́nà tó gbé ní àbádé mẹ́kọ̀ọ́tù a nítọ̀lá pé ìran aṣọ yìí o tó ọ̀bá ti wọ́ o gbé ìrọ̀rùn fún bàdẹ́dà kálà kálà ṣùgbọ́n kálà kọ́nà báyìí lọ́gbọ́dọ̀ jẹ́ kókèrè ọ́sá gbèrè ẹ̀jìnà sí mulfitatil fitna kullu mulfitin lil fitnati tabtidi anha kul mar'a yasuna dinaha عن الرئيس tí ra wá tí ó pọ̀ lójúmọ̀ sọ ìgbázàkàríà ah, ah, ní ọjáre láàrọ̀ yóò ìmọ̀ni sọ́zàkàríà mọ́pọ̀ sọ́zàkàríà fún àwọn mẹ́tí ọ́fíìsì wọn báyìí tí ó bá tí ọ́fíìsì èèyàn ọpa ní sẹ́nà ọpa ìyàn ọ̀dà ó ti fún ẹ ní àkùnfà lórí iná òbúrí sọ́rùkù láti sánmà gbọ́gbà àkùnfà ń padà àmì o ọ̀nà fẹ́ mẹ́lá àkùnfà o ọlọ́jọ́ ẹlẹ́gbẹ́ òye gbogbogbò mọ́tò yọ yípo ní ọlọ́run ó lè dàmí náà wọ́n mọ̀ fún ọ̀gbọ́dọ̀ dàmí ọlọ́run gbà ó ọlọ́run gbà náà ọ̀gá ìtọ́lá yẹ kí ó sá àbí ìtú lọ máa bì. Ọlọ́run gbà Kí ìtú bọ̀ báyìí kí ìtú máa ké bí máa kọ́ ọlọ́run. Ọlọ́run gbà Obìnrin, a ń sọ ilé ìyẹ́jẹ̀ yí obìnrin wọ ẹgbẹ́ kan, ẹ mọ̀ gbọ́ náà, ṣùgbọ́n ti wá yàtọ̀. Yí tó fi yàtọ̀ ní wípé kìí ṣe pàá nínú yí ẹ̀yìn làwà ní. Hmm. Tí ọ̀rọ̀ akéèsì bá mọ̀sọ̀ jáde lọ, ó lò nínú àwọn ẹlẹ́ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn

ó dáàpọ̀ káwẹ̀ bá ṣe máa wẹ̀ jẹ́nàbà ẹ̀ kọ yàtọ̀ ó dáàpọ̀ kìtẹ̀nà kò ah, sí wọ́sọ̀ òṣèjọ́ ti fún mẹ́wọ́ méjì mọ̀ lóbi jú nìmí kọ́ọ̀tù alàkọ̀kọ́ ẹ̀tọ́ wà ọ́nṣọ́lá àìkọ̀ṣọ́míkí ni wà kámọ̀ lùbáyìn ẹni kéjì gọ́ ẹ̀tọ́ wà ọ́ṣọ́lá gbóòwò àti gbé rọrùn bákan náà wó ti jọgbó lẹ́yìn pé ẹ̀ǹtọ́wà ọ̀sọ̀lá òun tó ma ń tí ọ̀sọ̀lá lè fún láti fàtà mhm, rẹ̀ dáadáa ṣé ìrọ̀rùn ta máa gbọ́n ṣé ní náà tíra láká méjì fàà ilé ló ti gbé ajínà ó ní kò ní tọ́ba ti wá kú nínú ẹ̀kọ́ rẹ̀ ó sì ogun tí ó wọ́n tọ̀bá yìí ìrọ́ọ̀mù yìí hajji lọ́fẹ́ ti tẹ́ni o kúmù lọ́fẹ́ ti tẹ́ni o lábáyé tí wọ́n bó rí àfá àbáfẹ́ àbúrẹ́jì wọn ó ní obìnrin ẹ̀yìn obìnrin ẹlẹ́ àì ẹ̀ṣọ́ra yìí o tí ìrìnà ní kankan kan ẹgbọ́ ní obìnrin ẹgbẹ́jú o ọba ti bẹ́ẹ̀ sí ájì láwọ̀ ẹni tí ń sọ náà kí náà wọ́n ìdáwí ọ̀dẹ̀ ní lo gíláàsì lẹ́yìn ẹ̀kọ́ bá lọ́wọ́ sáàlẹ̀ kò fún fílágbà sáàlẹ̀ lo sáàlẹ̀ lo sọ́ọ̀tù ọ̀nà àmà àrùn sílẹ̀ àmúgbé àgbà kí lẹ́sìn wá rí فأعرف فضلا أنه لا لا المرأة المسلمة الحاجة والمعتمرة أن تنتقب النبي لو بي لو بي بي رب قبض بجيو قبض بجيو أما وراه أن تنتقب ولا تلبس كالكعبين بدون قاف ولا تلبس قفازين kò sì gbọ́dọ̀ wọ́ dìtọ̀ áánì mọ́sùnù áánì lìfún lìtẹ́gbò kí yá kí ẹ̀rẹ̀ glọ́ọ̀pù tí rẹ́kẹ́kẹ́ fi ń bọ̀wọ́ obìnrin ò tún gbọ́dọ̀ wọ́ yọ́ wọ́ sọ́ọ̀sì àbí ìrọ̀ sọ́ọ̀sì yọ́ wọ́ sọ́ọ̀sì wọ́n لكن قوة لأن قدميها عورة صوفيا ẹwà máa wẹ̀ máa lọ́wọ́ obìnrin wá jẹ́ ìdàkejì sí ọkùnrin bí àwọn kẹta wọ́n wá jọ pàdé àwọn kẹta ọkùnrin náà gbọdọ̀ wọ mahid ìzáàrùn gbogbo akọta ìrò mẹ́jì

lẹ́yìn rẹ̀ àṣàrúkọ ní kí ní òkè o ẹyọ kan yẹn yóò mú lọ báyìí yóò wà wọ ṣòkòtò yóò wà fi ẹyọ kan pàkájà ọlọ́mọ sí alólòsì rẹ̀ ẹ̀sà tó fi apá abẹ́lẹ̀ mọ́pẹ́ àtàní jẹ́ abo àyà mọ́bòdì ibi tí ọkùnrin ò ti wọn tí bá tó náà tóbìnrin ti ṣe déédé ẹ̀nà hajji olójú obìnrin náà àti ọwọ́ rẹ̀ tọ̀rọ̀ bá dé wọ́n náà lọ sọ fún pé àwọn obìnrin bí ó sì múra rẹ̀ ọ̀sásù ìkẹta gbọ́wọ́ àdébìbàní sọ́bà àti ń tí ń pè ní ìkọrù àdébìbàní sí ààrẹ pé gbogbo tí a bá ti mẹ́rin ríran tí wọ́n ṣe fún ìbòjú bí ó ọmọ èké ọ̀ṣọ́ òpè ní ìbò tóbi ọgbọ́dọ̀ lò sẹ́fà mi ẹgbẹ́ tí àfà àkọ́kọ́ bá wí bọ́lá tí ó bójú o iṣẹ́ bá ti múlò fún ìbòjú wọ́n wà lára dírẹ́sì obìnrin ìmúlọ̀yọ́ ń ojú kan lẹ́yìn ṣùgbọ́n ọkọ ní kí ni ọ àdó tó bèèrè bá ti gbé ìrọ́mù ìtumọ̀ ìrọ́mù náà ni pé ọwọ́ sọ́dá àti nípa ọwọ́ sọ́dá rẹ̀ ó sì gbẹ̀dá ọwá ní ìlàpẹ́ríkà lọ́hùnmà ọmọrọ̀ta ni mútàmà tí a jà bí ha ilẹ̀ alhajj ọ̀rọ̀ bọ́ fẹ́ ṣe ń mọ́rọ́ yìí sì bọ́ra alẹ́ pàtí máa parí ẹ̀tàn yìí sì أبيه لبيك اللهم حجا وعمرة تانية كم يتوحد ذلك بقى كبيرا لك بس مشكلة سبوتي وانو أصي أبيني ودي بوديو ملوم شيء عسيمة أصلا فوق ودي بوديو فإذا كانت مع الرجال لعجالبك Jóbìnrin bá wá wà pẹ̀lú àwọn ọkùnrin tí wèé tẹ́lẹ̀ kọ rẹ̀ kọ́. Bọ́ọ̀dù kan ló kó wọn lọ, kìíní kan ló kó wọn lọ, pàtàkì kan ló kó wọn lọ. Kèéṣì àwọn obìnrin nìkan bí ṣe máa tẹ̀lẹ̀ jọ. Kèéṣì àtìyàwó mi lábẹ́

ẹgbẹ́ ìsáré gbé mẹ́tàlá kan ṣóbi wa lè travel nígbà tí ẹ̀sọ́ wà pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ níjẹ́ ìṣẹ́fẹ́ ìṣẹ̀lẹ̀ wípé tó bá jẹ́ wípé orúkọ àwọn obìnrin lọ́ba lọ sómù ọ̀dà ṣé tó bá jẹ́ pé rọ́pọ̀ wọn lọ́ba lọ ń kọ́ kí ìṣẹ̀lẹ̀ ilé ìrìnà sí náà fún mu tó bá bá wọn náà lọ ń kọ́ ẹni dáàmù ẹ̀rí pẹ́jẹ̀ ẹ̀ta òṣèlẹ̀ kẹ́lá ilé o gbogbo ẹjá fẹ́ ṣe lọ́rọ̀ sùúrù ní ẹjẹ́ o èmi náà ní owó tó sọ̀rọ̀ yìí tó fẹ́ o ṣe ẹ̀rí ẹwà jáde tó padà ẹ̀rí ìlú púpọ̀ ìdómi lẹ́yìn rẹ̀ ẹ̀tún alùkẹ́tọ̀ rí pọ̀ rọ́pọ̀ méjì ẹ̀ta nǹkan náà ní ṣùgbọ́n tá a bá tòun olóbọ̀ wọ́n sábà máa ń lo bìbóbì rọ̀ ju ẹ̀yìn kú lọ ṣùgbọ́n bá kẹta nìyà. ẹ tún wá wo ní pọ̀ tí wọ́n gbẹ́gbẹ́ láti lẹ́yìn a tún máa wọ́n tọ̀wọ́ tó gbẹ́já mú fọ́rọ̀ fi. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tún wá ní kí ni ọ̀pá pọ̀ ìfàtí ọ̀rọ̀ kí sì ni a ti rú rí pọ̀ àwòrú pọ̀ onígbèsó báyìí wà ní ìṣọ́rọ̀ kéèyàn ọjọ́ sí nǹkan papọ̀ kéèyàn ọjọ́ kọ́wọ̀ orin láti lọ ọjọ́ sí nǹkan jọmọ́ ànábì ti sọ tó bè ọ̀bà sínú nǹkan méjì ni wọ́n máa dì tọ́fẹ́ jáde gbogbo orin tó bá ti ń jẹ́ ìrìn odidi òru ka ọjọ́ kan kó bí ọmọ lọ lẹ́yìn ìmárọ́mù tàbí ìrìn tó lè lọ sí òkú òun kàtán tí ọ̀pọ̀ sákàtà ṣùgbọ́n ní ẹ̀sìn bíyàn bá ti lọ rẹ̀ èyí kí wọ́n pín má kò gbọ́rọ̀ dá lọ́rẹ́ kí ẹ̀ tìmọ̀ pẹ̀ sí ọlọ́run bẹ́ẹ̀ nà lè kọ́ lé sí ìwàlìjá fi áníwòlọ́wà láàrin oúnjẹ kankan àti aláṣẹ ètò tó bẹ̀rẹ̀ ìdá ọdún fi lọ bá a tẹ́ wù wọn ò bíyàwó ẹlòmíì ga kí wọ́n máa gbé gbagimbi kọ́ wá lò bẹ́ẹ̀ lọ́ra nǹkan ní òru ọ̀pọ̀ sọ pé tí ń bára yóò àjọ lọ tí bàtí ayé ìsáyé jẹ̀mẹ́rà ẹ̀ wájú àtún ọ̀rọ̀ pẹ̀pẹ̀ ẹ̀kú kí lọ́rọ̀ kí wọ́n máa kọ́ obìnrin ní ọkọ rẹ̀ lọ kí ọwọ́ ti kọ́ wọ́n rẹ̀ tọ́ra yí o àwọn ọ̀fẹ́ pàdé bí súnà wà láì pàdé sínú gbogbo àwọn obìnrin táwà fẹ́ ìpàdé bí súnà yìí gbogbo ẹtí máa wọn pàwà àdéhùn ká ṣe fún ẹni pé ìpàdé ní súnnà ìlàjẹ̀fú wà jẹ́nà nítorí pé gbogbo ọkùnrin tó bá ti jẹ́ mọ́sù mọ́sọ̀ ní fi ń báyàwó rẹ̀ lò ẹ̀kọ́ fún pé ìpàdé di bíbí àdóṣù Ọmọ ọ̀sọ̀mọ́dàwó rẹ̀ pẹ́ nígbàtọ̀ ọ̀ráyé ní òfí lé lọ. Láẹjá láti dájí ní Mùsùlùmí òdì. Ọgbọ́yàwó rẹ̀ pẹ́ ní òfí lọ sí Gómìnà òfí wọn náà. Èèdì ó lọ síbi nìká ẹ̀gbẹ́ rẹ̀ tó o sì mọ̀ pé ààyè ń dẹkú tí ò sì ká ọ́ là. Ìpàdé ti sílẹ̀ àlóṣe. Jẹ̀má ẹsẹ̀ fọ́wọ́n òbí wa wọ́n jọ wọ́n pọ̀ mọ́ wọn lẹ̀ káwà tá a fẹ́ fi ẹsẹ̀ ìpàdé kí nùnà. Ẹ̀yin ẹlú àti ìpàdé ti kí ló wù ìkẹ́ ẹjẹ́ o. Sọ́dọ̀ dùn

wọ́n ní àfikárí máa rọ́mù eléwọ̀ rẹ̀ ẹ̀sì lọ́mù lọ gbogbo ogbe tó bá ti fẹ́ travel àbọ̀fẹ́ lọ mọ̀sáfà ọ̀sù ti nǹkan méjì ìlóbùkátà ìdá kẹ́ẹ̀ẹ́dẹ́ tí mọ̀ tọ̀zọ́ wújàtẹ́ yàtà orí ìlàbí ìrìnzẹ́wòdìhà tó bá ti márì yọ́ lọ̀pọ̀ láti ọkọ tí ọ̀bà tí ìlọ́kọ ẹni tó jẹ́ olùgbọ́jọ rẹ̀ kí mo pè yóò bá olùgbọ́jọ rẹ̀ bàbá ìyá máa jọ olùgbọ́jọ ọ̀rẹ́ wọn máa jọ olùgbọ́jọ ẹgbẹ́ wọn máa jọ olùgbọ́jọ àbúrò wọn máa jọ olùgbọ́jọ àfà ìmáàmù ẹni ọlọ́run kí bàbá èèyàn kó lè rè lọ wọn máa jẹ́ kí lọ ọmọdé olùgbọ́jọ obìnrin yóò sùjú àáfà àwọn àgbà ṣọ́mù tèmi rẹ̀ sílẹ̀ ìtàlá àwọn jẹwọ́ wọ́n ní tómi ọ̀bà ní máa rọrùn tí ó sì rí rí ọ̀tún àmìnàtún àwòrúkọ̀tún màìmúnà tún dẹ̀ níyà tún

kí ló ń fàtà àjọ pé ń jáwá ti jẹ́ wà ọkọ̀ ajáde tó pọ̀ kìí ṣe gbogbo ogbe tí wọ́n wá sí ájì ní ẹgbẹ̀ tí mojú ọkọ̀ abí ọwà yóò lè rọ́bà pípé kí sí ti bẹ̀lẹ́mì rẹ̀ lẹ́mì bẹ̀lẹ́mì rẹ̀ tọrọ ní ìwò òsílẹ̀ gbogbo tí bá ìyàwó ọ̀rẹ́ wò sí ẹ̀ wípé kí ni ìbẹ̀lẹ̀ ọlọ́dọ̀ àbẹ̀mọ̀ tí ó ẹ̀mọ̀ fún ìyàwó ọ̀kọ́lá ọlọ́gbọ́n bẹ̀rẹ̀ ààrẹ atlas àti ó mú bẹ́ẹ̀dọ̀ ọ̀kọ́lá minus again oníwọ́kọ̀ orí ẹ̀nà òfin wọn mú ọjọ́ mọ́jẹ̀ wọ́n fi ààrẹ rí wọ́n jù wọ́n fi ágbẹ́ǹtì rí wọ́n náà nígbà tí pẹ́lú ẹ̀ sí àwọn pẹ́lú àwọn olùsọ̀rọ̀ ah, níbẹ̀ Obì wọ́n bùkátà kọ́ paramé kúrò àwọn ọkùnrin kí ọ wà sí ọlẹ́tọ̀ ọwà bojú rẹ̀ báhùn. Kí ni ọ wà sí bò ní tí wọn ọ̀bá ti sọ rí ìbùjú bí ìkíni, bí ìgbóhùn, bí ìkíni, tí ọ pàtòkè, tí ó tún fún ẹni tí ó di sáńtèdì, tí bí i kí ni tàbí dáàbò òfin gẹ́gẹ́ ẹran ẹ̀rá náà. Níbùdó tó fi rélé yìí o, tó bẹ́ ti rán ní pé látẹ̀ǹtẹ́ sí ìmọ̀ra àpò látẹ̀ǹtẹ́ sí pàtẹ́yì. Láti jẹ́ àṣìṣà ìṣẹ́yì ní àdíkì gbogbo ìgbòmìnì, a ń ṣèkàró bí ọlọ́ ìdálá náà wá yẹwọ́ ṣàkóyí pé kọ́dí sàfọ́nà ìṣẹ́jì. A lọ bá nìbí sí ájì papọ̀. Fàyìdà ọmọ mọ̀ ní ọmọ táwọn jẹjẹjẹ àbáwọn ọkùnrin tí wọ́n èé ṣe ń tẹ́lẹ̀ wọ́n rí wa tí wọ́n bá ti kọjá lẹ́gbẹ̀ẹ́ wa fẹ́tẹ̀ láti ìgbà méje ìgbà bá aláwọ́dí ìyá ìdá agbárí ìdú pàṣẹkùnà ẹnì wa lọ́bà sáré gba ìjábù abojú wa sẹ́gìrì ní hmm. ìrẹ̀há ìkùnáṣ alàlùwájì àbà sáré gba kíni ẹ̀bọ̀ ojú wa tí wọ́n bá ti wá kọjá wa lọ pé tí òmìnira mọ́ padà àápà tó ṣe padà wọ́n sí ilẹ̀ nílẹ̀ jáwọn àti obìnrin ẹgbẹ́ wọn nìkan wọ́n mọ̀ pẹ̀lú tí èsè ìbòjú nígbà tí ọkùnrin tí ọ̀yẹ́ kórí wọn kọjá wọ́n sí padà nígbà tí ọkùnrin tí ọ̀yẹ́ kórí wọn tó ṣe wọn kọjá àwa mọ̀ mọ́ alàlùmọ́dáàkì alàhájáàkì ìbéèrè wọn wọ́n ni pé kí wọ́n ní ń bẹ lọ́rùn ọgbẹ̀rí o tí ń ṣe hajj fagọ́tà wájú àábí nìkan jáhìlàtàn àwùnáàtíyà obìnrin yìí tiẹ̀ oṣù hajj ó mọ̀ ọmọdájọ́ lọ́ba ń bojú kọ́nà láàrin àwọn obìnrin bẹ̀rẹ̀ lọ́mọ̀ àdọ́ obìnrin àti ọmọ sílẹ̀ níṣe ọkùnrin náà ó sáà bojú ṣe ọmọdájọ́ tàbọ́mù ìdájọ́ kò sí kó ti gbàgbé nítorí pé èsì yẹn ní ọ̀nà mọ́kẹ̀tẹ̀lẹ̀ ọwọ́ ayé gbogbo ọ̀rọ̀ mẹ́ta ló inú pẹ̀lú fún sípò tó yẹ lọ́dún ìkòjì ọkà gẹ̀ẹ́ ọdún ìkòjì irú obìnrin báwọn tó nítànà bí onítànà láàfíbí látà àlẹ́yà onítànà ilẹ̀ àníhà tẹ́ náà máa tàdá tilẹ̀ ẹsẹ̀ tí mà nílẹ̀ ojú yẹn tí a bá jẹ́ pé ń bẹ láàrin àwọn obì ẹgbẹ́

tàmàdẹ́ obìnrin ọmọ ìdájọ́ ó lẹ́yìn tí ìlú síjú ìjùkẹ́ kí ní ń bẹ̀lọ́rùn rú obìnrin ẹni àlẹ́yà ìdíyàjọ́ yóò sì fídíyà fídíyà rẹ̀ wá kú sí mẹ́ta kó mú kàwé àkọ́kọ́ tẹ̀sùn mú sàlátàtà àyíyá ní yóò gbàwẹ̀ ọjọ́ mẹ́ta láti fi ṣe ìsára. Àì tùtù ìmọ̀ sí tátà màsàkínà tàbí kó tó kí ni o, ọbọ̀ aláìrìn mélòó mẹ́fà mẹ́fà. Tó bá jẹ́ pé òun jẹgbé fún ọ tó ní ọjọ́ pé ọfẹ́ ti ọdún kẹgbẹ́ fún ẹni ní ṣùsọ́ ìní bẹ̀rẹ̀ báwọn ohun mọ̀ ti sọ́nà múdú méjì títù gínú wọ́n á kìlò ṣùgbọ́n wájíbàdá oúnjẹ jókòó ẹ̀kan tí ó yí wọn àìsí ìfi inú tó bá pọ̀pọ̀ èéfínú bríkìlà mú. Ó ṣe kí ni o pọ̀ èéfínú bríkìlà mú. Ó èsí ìfinú alákọ̀wé mú sẹ́nà pé ọ̀pẹ̀lá alákọ̀wé àjọmọ̀. Àbí àjọmọ̀ bẹ́ẹ̀ kọ́ ni ọmọ ilé ìyẹ̀ kò yẹ̀ pé alákọ̀wé ó èéfínú alákọ̀wé mú kí ni láti bẹ́ẹ̀ kan pẹ̀lú tí ẹmọ ẹ̀ẹ́dẹ̀gbọ́n mọ̀ gbogbo bálẹ̀ tó wá wá tí ń wò tí ń jẹ lọ lónìí please ẹ̀rẹ́sọ̀ ìdíwò tó fọ́n ní. Ìlú tó balance kó e inú wà bàbá máa kèrè màrí o bá máa jẹ́ yìí ní o. Èyí máa náwó gbogbo tí ní ìjọ nìkan ní jẹ́ kó e bí wú àwọn ilé náà mú o. Ìlú tí ó fi tẹ́yìn oyanjú ẹlẹ́ẹ̀kẹta àwọn jábú ṣáàtí àbí ọpẹranko bá dédà ṣáàtì ẹ̀bùn wó sí tí wá zẹ́wà láfúkọ̀rọ̀ ìmà kátà ó pẹ̀ fáwọn aláìní mẹ́ka ó mú kanú mẹ́tẹ̀ ìkàm jẹ́mọ́ ọ̀rọ̀ gbogbo mẹ́gbàrú tó wá jẹ́ àpàdà àti gbọ́ wà ní báyìí kí ni ká ti báyìí ká padà ìbéèrè wájú ìgbẹ̀gbẹ̀ ètò ọlọ́sìnmọ̀ yìí. Àpá àti bá ń sọ pé wò ó tó ogun ojú òṣè sára títà ń pariwo pariwo ṣe mọ̀ pé ààrẹ ń bẹ̀lẹ̀ yẹn. Ṣẹ̀fẹ́ àlùmọ́tà ti tẹ̀sí àtàlàyàbì. Àwọn obìnrin wa yìí wọ́n wá lọ hajj. Ayé ti dayé social media. Ẹ tí ó jọ kó wọn pọ̀ gan lóbi pẹ̀lú ìpínlẹ̀ àwọn kẹtù wá mọ́ ọkọ̀ ọmọ wọn tí ó mọ̀ pé yàwó àwọn àfáà ni wọ́n tí ń lé wọn kì tẹ́lẹ̀ gbogbo nẹ́bí nìfọ́ọ̀nù lọ ní ìpìlẹ̀ wà láàrin obìnrin ẹgbẹ́ wọn ọkọ̀ wọn ọ̀balẹ̀ gbogbo lè nìfọ́ọ̀dù àwọn olùfidú àwọn bí ó jìnà náà náà kẹ́ láàrin àwọn obìnrin lẹ́yìn àwọn obìnrin tàwọn fúnni ọkùnrin náà fún lè kí wọn tí ó yí wọn kí wá ní ó kúrò báwọn ìjọ kí ní àpọ̀bọ̀ ah, ẹjọ́ help wa ìjẹ́ ń gbà ọ̀rọ̀ rí báyìí tí a lè gbé ìdàjọ́ lérí ìfẹ́nì kan sọ pé ustaadu ustaadu ní kí lọ tọ́ pátápátá pẹ̀lú ọ̀rọ̀ ti rí báyìí kódà wọ́n ẹ̀kù ìyàwó mi èyí tó bẹ́ mú gbogbo tí ọba ti já wẹ̀ o yọ bọ́ọ̀yàn ni o yọ pàṣátù ni máa bá pa kóhùlẹ̀ ta ámọ́dà rẹ̀ ọmọ ti dùn láti lẹ̀. ìta gbé wa báyẹ̀ rẹ̀ o ìwúlẹ̀ ìfẹ́ àtúnlá àmìkúnlá àmìkúnlá. ó sì tó ń kọ́ ọ̀rìn yìí tẹ́ mẹ́jọ́nà lọ́wọ́ ẹ̀yẹ́ ti gbé mẹ́sì jẹ láti rẹ̀ ní ti ń pàwọ̀ pé kú bí ọ pọ̀pọ̀pọ̀ ní ayé ìsíkà kí lẹ́ mbó ẹgbẹ́ bọ́bọ̀ náà náà plé náà múra bí ara oko ṣe ẹgbẹ́ tí ó ń pè lájò ní wọ́n rọ̀ yẹ̀ nìkẹ́lẹ́ jẹ́ wọ́n gbọ́kẹ̀ onígbòtí òjò yìí wọ́n wà ní alfa ọ̀rọ̀ sàmáà ó onílà وكيف تبدأوا أما تعلم أن العرب ما سمت السفر سفرا إلا أنه يسفر عن أخلاق الرجال إن tí ó ti ń pè sábàbù يوم náà ní pé ní mẹ́jẹ́ yọ ọmọ túnkọlù yàn àyẹ̀ mọ́mù túnkọlù yàn àjòká àjọrọ̀ tí èdè pé owó tí mara kò wọ́n máa ń yọ́mà tẹ́lù wá gbogbo kó tí ti ránjẹ gbogbo àbá àwọn ara tẹ̀ kí lọ jẹ́ ìṣẹ̀lẹ̀ kàdà. Ojú ìgbélé lọ́la ìṣẹ́ ìkẹ́jọ lọ. Àwọn awúsá mi, tí wọ́n bá tí dọ́rọ̀ ń jẹ́lẹ̀ bẹ́ẹ̀. Ẹni ọ̀fà iṣẹ́ òjọ̀kọ̀fẹ̀ mọ́ lẹ́ni o. Ṣé Jáwúzẹ́mù ni ẹjẹ́ àwọn ọmọ? Jáwúzẹ́mù yìí wà lẹ́yìn Àbújá rí ìjọba ìjọba ìjọba ìjọba oṣù kan. Ọ̀sẹ̀bà àti Ùkánù bá ti Fúkínà ó láwọ́ ọkọ̀. Kí bá ti ń kájọ Ùkánù láàmà pèbè àìsí. Ọ̀gẹ̀rẹ́ ọ̀sẹ̀ Jẹ́rìndọ́gbà ti bírí, lọ́lọ́gbà ti tábúrù, ọ̀rọ̀ òbílẹ̀ yóò, ó ń yóò, ọlọ́lẹ̀ yóò wá sí ìwò nìkan. Tẹ́lẹ̀ náà, ẹ ń bá pinlẹ̀ lágídí, ọ̀rọ̀ orí ohun tó sì bí ìgbọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tàfẹ́ ìtọ́lọ̀ ní kọ́ máa kí méjìlá jò tó lè wọ́n máa kí mẹ́rin ṣe é mọ̀ pé á sí àmìyàn olùsẹ́lọ̀ ni ẹgbẹ́ tó bí sọ ẹjọ́ tó rọ̀ lọ́n láìláìlọ́lọ́ Hìrì hìrì ní gbà, hìrì gbogbo ìní ọlọ́run ló ní òsì olóṣì ni o bù tẹ́lẹ̀ náà ṣùgbọ́n fún olóṣè mánéjì ara rẹ̀ ó ní pẹ̀lú ìwò tí ẹ̀kọ́ ọ̀rọ̀ rí ọ̀tà tẹ́ntẹ́ ní ọmọ àti méjì tọ́dàkàrà sọ́rọ̀ ọlọ́run kẹ́ni ẹ̀mí ni òkú ṣùgbọ́n ń tọ́wà ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ yìí owó ti mọ̀ pé ní fọ́ọ̀mù tó lóyìn ó ti mọ̀ ńlá nítorí wípé ó níbi wọn ó ti gbé pa ṣùgbọ́n tí bá mọ̀gbọ̀n tí mo fi lérí afẹ́fẹ́ lè sí ó lè máa máa láàjẹ́ ẹbí náà lè fẹ́ yí ọwọ́ báyìí ó lè yẹ̀gẹ́ fún rẹ̀ kò sí tí ò lè bá lápẹẹrẹ ẹ̀rú ń bà ó sì mà pé tí ọkọ̀ tó ti bẹ́ẹ̀ wà àwọn irinṣẹ́ irinṣẹ́ YouTube irinṣẹ́ Instagram irinṣẹ́ TikTok òun gan sì rèé wọ́n ń pèsè mu. bíkọ́ ayé ti ayé ti gbéra wọn sípò pé dàbẹ́ ìgbà ni bọ́bá fẹ́ ká jọrẹ́. ọlọ́run ó sì pé èyí ẹtí bí yàtọ̀ lẹ́yìn ọ̀dọ́ wa. ojú àwọn ẹlẹ́yà yìí rí o. rí o. àwọn ọmọ àgbọ̀ fi yé o. èsì èyí ti jù àgbà mo rí báyìí ẹlẹ́à ó ta ẹlẹ́à kejì ẹ̀ kí ọkọ olùgbà rẹ̀ gbé ẹlẹ́à kejì ó ta ẹlẹ́à kejì ẹ̀ ráhùn ó ta. jọmọ ẹjọ agbẹ́sìn yìí ẹjọ agbẹ́sìn yìí wọ́n mẹ́rin ló bá ń lánàá pé sábẹ́ dákun táwọn obìnrin bá dé ẹsẹ̀ ìrọ́mù tí wọ́n ti júlẹ̀ ẹni tó wá mọ̀ wọn nínú ara lè kí àbíkálà mọ̀kànlọ́mọ́kà tí ò ní máa ń sọ àkáàkiri náà ilé àwọn ọ̀sán ìlú lọ́mọ kan ìgbẹ́jà wọn wọn kọ́ ló ń tó bẹ̀rẹ̀. kọ́ńdà gbogbo àwọn tó àjọpọ̀ ilé à sọ̀ra. occasion ceremony ọ̀pọ̀lọpọ̀ máa ń mú ní azeliwu láti fi jí àwọn obìnrin wò. ààrẹ nìjẹ́ bẹ̀lẹ́ ó lè rọ bẹ́ẹ̀ kébìrì kí lọ fẹ́ gbàgbọ́ yóò máa já wọlé ah, ilé ẹ̀jẹ̀ tó gbẹ́gbẹ́ ògbọ́gbà kí lè wá mú ẹ́ kí ọmọ ilé wa náà kí wọ́n tó lékún ní ọ̀pọ̀ kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀ ọ̀tà nínú ọ̀pọ̀ yí wọn bá tó gbogbo tẹ̀sí ní olùgbà rẹ̀ ní òṣèlú bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀ Ọmọ jáde kòkìkòkì náà gẹ náà ọ̀rọ̀ gbà. Ọ̀yẹ̀ tí yóò yẹ́ rẹ̀ lọ́pọ̀lọ́ òun ìjọ. Wọ́n bá kú ìyẹ̀fẹ́ àtẹ̀mí rẹ̀ kọ́jẹ̀ rẹ̀ lọ́pọ̀lọ́. Ìgbẹ́ ti fi ra ìgbẹ́bọ̀ lóyìn lọ. Jáde ọmọ pẹ̀lú. BC, ọlọ̀ ní èdè ìwẹ̀ àtọ́lá ní ẹyà àtọ̀wò gidi. BC. Yóò bọ́ ọgbọ́ ọgbọ́ ẹgbẹ́ tó rí ní. Bọ́bẹ̀ láàfà àtúnmọ̀ lọ. Wọ́n wé èèyàn, wọ́n wé èèyàn, obìnrin èèyàn. Yóò ọlọ́run àmọ̀ rírè mọ̀jọ́ ọdá ibita wá dé ìṣì a ti sọ̀dá jẹun tó bá máa máa ọ̀sẹ̀ náà kọ́pọ̀ ìtàwà ṣùgbọ́n yóò ṣe tán ṣe ni wá lè mú ẹkùnrin wà láìwá kó bí ohun ìyá mẹ́sì ju ẹ̀ fọ́bàdẹ́dà kú sì sì tán tó bẹ́ẹ̀ ni àdìkọ́kọ̀ rẹ̀ lọ́lọ́lọ́ kó wẹ́n èmi náà owó ìbá àkọ́mi káàkiri owó ìbá àti ẹ́ kọ́mọ́ sí bẹ́ẹ̀ ọ̀nà pàtàkùlà mọ́ta pàtàkù ó fi ṣe ń dágbàrà níká kẹ́lẹ̀ ilẹ̀ wọnú bíkọ́ ìgbẹ́gbẹ́lá tí mọ̀ ń pẹ́ ọ yàtọ̀ sọ́rọ̀ sàúdí o àwọn alájẹ̀kẹ̀lẹ̀ tí wọ́n olè gbọ́ olè yẹnu sẹ̀ríyà o àmà àbájọ ló ń bí o ẹlòmíì gan olúmọ́ àti ìjẹ́jẹ́ mùsùlùmí o ẹlòmíì sáì ní o sáì ní tọ́lọ sáì Ẹgbẹ́ àà, ah, nígbà tí obìnrin tí a fẹ́ mú bàbá aláwọ̀ pé ń fẹ́ èèyàn sóògùn owó tó sì fẹ́, tó sì gbà láti fẹ́, ó sì lọ́dún mẹ́ẹ̀dógún lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé ní ojú ajé ayé rẹ̀ náà ni ṣe ilẹ̀ nìkan wà fẹ́ lọ mọ́kà bí fọ́tídé sátidé pẹ̀lú wà lọ sí báyìí wọ́n olóòrùn jẹ́ ìsànú wa ẹ̀rẹ́ ìsànú wa jẹ̀má ilẹ̀ ní pálẹ̀ yìí o níwọ̀n bá bí السلام عليكم ورحمة الله عليكم السلام جماعة akúrí rẹ̀ ní last week àrùn kéde fún wa pípé nínú àwọn olùkọ́ obìnrin wa àwọn méjì wọ́n lọ sí hajj náà ọmọ náà bá ti mi ṣe débi wípé charter plane yóò gbogbo wa lẹ́ẹ̀kan ààrẹ ààrẹ ààrẹ. Kújọ, kújọ, kújọ, ló dùn. Àwọn ẹlẹ́ àwọn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. Eh. Àwọn náà wà ìkíni kan, lẹ́gbẹ̀ẹ́ kan, lẹ́gbẹ̀ẹ́ kan. Ah, eh. Àwọn olè débi ọba lẹ́dà, ṣàkóbá ìṣẹ́lẹ̀ òun bẹ̀rẹ̀. Àwọn òsì gbinú ẹnìkan àti lè kòkó mẹ́rin kan a lè rí mú wa tí ó sọ wípé òun lè tọjà òun lè kàbá àmà bèèrè ẹlòmí lọ́wọ́ a sọ fún pé ó lè gbà wá ṣùgbọ́n òun lè fi ìyàwó òun lẹ̀ a ti rí mú àwọn òṣùpáàrù náà tẹ́lá òun lè kan sálábà lẹ̀ Thank you. Ẹgbọ́n tí lọ́jọ́ yìí, wọ́n nígbà tẹ́yẹ̀ bí àwòlẹ̀ ní orílẹ̀ ní pálábà lọ. Àìmẹ́yà àwọn ẹlẹ́ àti ẹjọ́ ọkọ̀ ní ti lọ sí ájì tí láwọn olè pọ̀pọ̀ àwọn ẹlẹ̀. Ọlọ́pẹ́ tó lórí aṣọ pé Jáṣà náà wà lọ, ó lòrò ìdájì àti mọ́mí ilẹ̀. Bárakàlọ́wọ́. Adúpẹ́ mọ́rọ̀tà sáàlìyà àti ti gbé ìròyìn ìdùnnú mi àti ti gbé èébú nọ́ọ̀sì lọ́pẹ̀ ní nọ́ọ̀sì sọ́rí ọ̀rọ̀ agbí ìbàrú èébú nọ́ọ̀sì kí ní túnmọ̀ lọ pẹ̀lú ẹ̀ túnmọ̀ lọ wọ́n júùsì júùsì ẹ̀dà pẹ̀lú ẹ̀ júùsì náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ajíbọ̀ ilẹ̀ ọdún lóòrò kẹrẹ́ ẹ̀dọ̀ tẹ́jọ ìpàyé ọkọ̀lọpọ̀ Mọ́nà tó wà kó sọ lẹ́yìn. Àti ní sẹ́yìn èkó ìlú àtúnyẹ o. Àwọn ọmọ orin ọjà lọ àti ìdúpẹ́ orin tó ṣe fún wa. Àti ìdúpẹ́ orin tó kọjá lọ. Lẹ́jọ́ orin tó wá sọ́pọ̀. Ọlọ́run kò wọ́n là ṣe kò. ọ̀pẹ́ olùmọ̀lẹ́wà. ti lọ́kọ̀ tó fún lọ sí hajjú ayé. pé ọlọ́run ayé àgbàkí. Àwọn tọ́lábà fún ọ̀rẹ́ yìí olùkọ́ wọn, rìn Ṣàwọn olùkọ́ ó lè yà lẹ́nu pé ó ní sẹ́ lẹ́yìn á rẹ̀ Nígbà bá tàbílùkọ́n ó ní alìstáà ẹ̀rù àlá ẹ̀rù wọ́n wò pé à ẹ̀sí pẹ̀lú sọ̀díyà kéèké mọ́ká ní ẹ̀wọ́ o bí kí mọ́ká kọ́ wà lẹ́kọ̀ọ́ kí àwọn wà ní bírú jẹ́bà òfin àkọ́kọ́ òfin ẹ̀kejì tí ó bàtí ájì báyìí tí ó tóbi fifteen thousand riyals ní bí èlòrò ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ẹgbẹ́ àti four hundred naira thank you. ẹ̀sọ́ mi. kí wọ́n á fẹ́ ìyàtọ̀. six point four. sábà nínú ó ti ti ní iye òǹkà tí ìjọba gbélé fáwọn aráàlú rẹ̀ ìjọ ni èèyàn mẹ́rin rárí wọ̀ kò tí kó bá ní ìṣù so ìsájọ bàbá náà wọ́n ó mú àràpà lọ́dún ṣì kọba nígbà kọjọ́ òsì rọrùn bẹ́ẹ̀ fún inú wọn dùn ara wọn yá gbogbo àwọn tá a ti lọ ọlọ́run bá ní gbà ní ilé èèyàn máa ṣe tí wọ́n sọ pé kì í ṣe áàtì rẹ nìkan lọ́ bàjẹ́ àní ọlọ fún wẹ́wẹ̀ tí wọ́n ṣe láàrín ọlọ́run bá kọsà lọ́wọ́ jọun sọ wá mẹ́wọ̀. ìdùnnú ìwá mú wa tá a ti wá ń pè ọba dẹ́dàdà sí mọ́ sí àwọn èèyàn ìsílẹ̀ lọ́wọ́ sí ájì náà nírọ̀ ká máa wá sọ wípé bí a dá ibi ìyá yìí bẹ̀rẹ̀ tó máa wà sí ní نحن أرواح سرت الخصوم وسرنا نحن أرواح سرت الخصوم وسرنا نحن أرواح سرت الخصوم وسرنا نحن أرواح إنا قمنا لك قدر فقدر ألوم

program lánàá àbánisọ̀rọ̀ nípa ọmọ ìyá wa tá a bá omi jẹ lójú àwọn aláàyọ̀ ìdásẹ́mì kankan olùgbogbo ọwọ́ ìtọ́ra àpọ̀ lórí dada ọwọ́ kọ̀ọ̀kan tó ń kàrùkọ́ máa fi nú omi jẹ yẹn nǹkan méjì ló bùkátà àákìrú àwọn ọmọ òun náà mọ̀ sí ìkẹ̀kọ̀ wọ́dà tí ó mọ̀ jẹ́ need of likelihood sí hmm. lórí ara àkámá rẹ̀ òun náà kò jẹ́ three hundred thousand naira mọ̀jìmọ́wù gbogbo nǹkan wá ọjẹ́ four hundred and fifty thousand naira ìlbàyà náà ìdánwàkì. àkọ́mọ̀ ọ̀rọ̀ ní ìlú ọ̀rọ̀ ní àná yóò ní abílí àwọn ọ̀yá mẹ́ta eléyìí alhamdulillah wọ́n náà mọ̀yà mẹ́ta wọ́n ti gbé àákàlú àwọn ọmọ àti àákẹwọ̀ ọgbọ́gbọ́ kan ọlọ́ọ̀bà ní sẹ́lẹ̀ ìdálẹ́sẹ̀ lórí nípa tí ó ní owó tó fi jẹ́ tó ń jẹ́ ẹgbẹ̀rún náírà títí di tí mo sọ lọ́wọ́ owó hundred thousand and five five five five síbẹ̀. bọ́lá láti lé ní o wọ́n ṣe ń bọ́ wa bọ́lá ní jókòó bí ọmọ ìyá ẹni ẹ̀ṣọ́ fún mọ́ta bọ́lá sílẹ̀ owó yẹn ti tó báyìí o. yẹ́n tó ń bọ̀ láti ẹlẹ́dẹ̀ẹ́ta yẹ́n tó ń bọ̀ òsì àmọ́ ọ̀nà mẹ́fẹ́ láàrin mi àti ẹ̀ ọ̀rọ̀ mọ́jọ́rọ̀ lọ dáhùn wọ́n rẹ̀ tẹ̀sí rẹ̀ méjì ó fi àtẹ̀wọ́ mọ̀ta méjì ó fi àtẹ̀wọ́ mọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ àkìlá àwọn ọ̀nà Òṣìṣẹ́jọ máa wọ́n ti fẹ́ ooo. Ṣé bọ́bá bẹ́ẹ̀ lè kẹ́rin ẹ̀sẹ̀ ó ti fẹ́ ooo. Ìgbàdá mọ̀ mọ́ ọ́rọ̀ fẹ́ràn. Ọ̀rọ̀ òṣìṣẹ́ wálẹ̀ o. Ó ti fẹ́ ooo. Ṣé máa àti láìdí wọ́n ti máa di orí lọ àwọn ọmọ ìyá wọ́n wá kó blọ́ọ̀kù lánàá ṣùgbọ́n blọ́ọ̀kù tó kú yìí kò tó wá kó tán ní gbogbo alẹ́ ọkọ̀ ọ̀kan bá nǹkan àgbà ni pé látọ̀dọ̀ bàbá yìí káta máa lọ ń kọ̀ ọ̀kan táwọn ọ̀gá bá ti rìlíìsì wa ká máa kó blọ́ọ̀kù ẹyọ kan kí ni tọ́lọ́ fi kọ́ tán kẹ́lì kankan ọmọ kò méjì ṣùgbọ́n mọ̀ tọ́kẹ́gùn sí màámù tí a ń pè ní kí ni o náà tí a ń pè ní àbàyá àdá ọlọ́lọ́wọ́ sọ́rọ̀ ọ̀rọ̀ bá ní ìlóbi ókòrò Olóòlò wọ́n fi wọ́n kò ní àjíkọ́ bí ní ọlọ́mọ tó kọ́dọ̀ rẹ̀. Ó ń dẹ́rù bá ní ìlú kò ní ọmọ ẹ̀yà

Ìjọ́ àlàbò ní láti